gidigidi pátápátá. Ah, ah, gidi náà ni ah, ó ń dòun nìyẹn ẹ̀mí ti ń gún mi o. olúwa máa fún wa ṣe. ó tiẹ̀ ti fún wa ṣe ó ti fún wa ṣe. àyè kí wọn náà darapọ̀ mọ́ wa kó súnmọ́ wa bí o ṣe bí bàbá àjọ ànumọ̀ inú lẹ̀. màá mọ wálé kọ̀ọ̀kan mo ń lọ síbi kan mo ní kí n yà kí ọ. Eh. má gbàgbé mi síbí o bẹ́ẹ̀ kọ̀ọ̀kan kúrò náà máa ń yọjú. ẹ ká sàn. báwo ló ṣe mọ bí. ẹ ṣe júwèé fún mi náà ni ṣùgbọ́n mo tún wá béèrè ọ̀nà. ẹ wọlé wọlé wọlé. ibo ló ti rí mọ́ńkele àbúrò mi mà ní kí lórúkọ ẹ. Tolúlọpẹ́. Tolúlọpẹ́ jókòó jókòó. Ah, ah. jókòó jókòó jókòó. ó mà ní wá dúpẹ́ àná mà ní ẹ ṣe wọn kó àgbálẹ̀ mi àná. dìde dìde dìde kò tọ́ pẹ́ dìde. ẹ̀yin lẹ máa jẹ́ kó kú gba sójà yín dà mí láàmú lánàá ṣé ò farapa ṣá. ẹ kò pọ̀ púpọ̀ ká ṣàdúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó gbà á lọ́wọ́. ẹ pẹ̀lẹ́. ẹ bí wọ́n á ṣe ní àlejò. mo ń bọ̀. bá yọ̀ mí ọwọ́ bà mí pátá mo gbé gbági o. eléyìí ò dáa o ìkà làwọn ará bíbá yìí. Ah, ìbéèrè wọn yín lé o àwọn wo ni wọ́n dáhùn náà. èkejì ẹ̀kẹta àti ẹ̀kẹfà. ẹ gbọ́ kí ni wọ́n fẹ́ ká sọ ní èkejì yẹn ṣé ọ̀rọ̀ nípa gbogbo òwe rẹ́rẹ́rún ni tàbí àwọn láwo nìkan. àwọn òwe láwo nìkan ni o. ewu làwọn òwe láwo ọ̀hún gan-an. ìwé ètò sọ wípé ẹni tó bá forí tì dópin àfàìmọ̀ kó mọ̀ dà láàrú. Ah, mo ná ó dáa èwo ni ìwọ́nú eléwò ẹ̀tù nínú Baṣọ̀run Gáà. wo wo wo wo mọ bá mi lọ́kàn jẹ́ rárá ohun tó ti kọjá ó ti kọjá. mi lọ́nu. olùwọ́ wá ṣe ń yìn. Ajani. Àjàyí <laughs> Òjò. Eh. ẹ ti ṣe tán. ẹ eh, a ti ṣe tán náà ìdánwò parí nìyẹn èmi náà má ti ṣe tán. Ah. tèmi sì kú ìdánwò ẹlẹ́nu kan lásán. ìdánwò parí ṣùgbọ́n kò balẹ̀. lọ fọkàn balẹ̀ bóun kò ṣe rí abẹ́rẹ́ tàwa lọ kọ́nà òkun tó dí. àmọ́ ntúkà lọ náà mà nìyẹn. ìran kan lọ ìran kan bọ̀ ọgbà ọ̀rẹ́ ibì kan. Hmm. ẹ ǹtẹ̀mí tiẹ̀ wá ń rò ní pé lóòótọ́ ìdánwò ti parí ṣùgbọ́n kí la fẹ́ máa ṣe kéèsì ìdánwò tó dé. èmi fẹ́ fi gbogbo ọ̀la sùn tó bá di ọ̀túnla mo fẹ́ lọ sẹ́kọ̀ọ́ mo fẹ́ lọ gbé ọkọ̀ ìjàpá kan tẹ́gbọ́n mi kan ní kí n wá gbé màá máa fi jayé. ó jẹ́ wálíwálí. kó o yá tètè lọ gbé e ni o ká lè bẹ́ẹ̀ lù ú díẹ̀. <laughs> jani ah, kare made nde nde nde nde kare Choko mm ah, kare eh mo gbọ́ pé o ti ṣetán báyìí bẹ́ẹ̀ ni sà a máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o a dúpẹ́ iṣẹ́ rẹ ló fi ṣe hmm, Ọlọ́run ó dúró tì ọ́ hmm, orí bàbá rẹ ẹ̀gbọ́n mi lọ́run yóò dúró tì ọ́ ẹ àjàní ntí mo fi pè ọ́ ni pé jíjáde ló jáde yìí o pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ o ayé àárín ọgbà yín ó yàtọ̀ sí ayé òde ìgboro pẹ̀lẹ́pẹ̀lẹ́ o mo gbọ́ sà mo sì gbọ́ pé o ti ríṣẹ́. bẹ́ẹ̀ ni sà <laughs> iṣẹ́ olùkọ́ ni mo rí. ah èyún náà dáa adúpẹ́ adúpẹ́ yóò dáa fún ọ hmm, ọlọ́run ó fún ọ lókun hmm, pírí ló máa sùn pírí ló máa jí pírí ló sì máa dìde torí pírí lologo jí àìbókùn rẹ yẹ lórí ìtẹ́ yóò dáa fún ọ yóò dáa fún ọ. 嗯。 mo rántí ẹ̀gbọ́n mi lónìí ẹkún sì fẹ́ máa gbọ̀n mí àmọ́ òní ìsọjọ́ ẹkún ọjọ́ ayọ̀ lónìí ẹ̀gbọ́n mi ṣe fún mi púpọ̀ ó tì mí lẹ́yìn ó gbé mi lọ́wọ́ sókè mo dúpẹ́. ẹ̀yin náà dẹ́ gbìyànjú ẹ̀yin náà gbìyànjú fún mi púpọ̀ náà ẹ ṣe àdúpẹ́. <clears throat> <clears throat> Àjàní tí mo wá fẹ́ ṣe ń sìn wò kọ́kọ́rọ́ ẹ̀ ah. kọ́kọ́rọ́ ọkọ̀ tó wà ń ta yìí ni gbà mo fún ọ lọ gbé e kọ́ mọ́ lò ó. ti sọnù fa. lọ́la orí ẹ̀ pé gan ni ó ṣètò yìí dáadáa. ó yẹ kó o jẹ́rìí. Sade, o lè wá bẹ́ẹ̀ ni ìgbà tí mo ti róníṣẹ́ yín àti gbọ́dọ̀ jìnnà síra wọn mọ́. o ṣe o ṣe o ṣe ṣe ẹ wọlé. wọ́n ló ń gbẹ́rù sórí àwọn ọmọ wa ló máa máa jẹ́. níbo ló ti máa ń rí àwọn ìkérègbè tó máa ń kó káàkiri àwọn náà. ìkérègbè níbo ló ti rí ìkérègbè ah, ọmọ àdúgbò wa mà ni èmi ni mo dẹ̀ pé àpọ̀mọ àdúgbò yín náà. lọ́la. àṣàkẹ́. Mamuti yembi, mamuti yembi, olawa ke mulamu. Ah, máa kú iṣẹ́ wa. ẹ ṣe púpọ̀ o. àṣàkẹ́ ìwọ náà wá ah, ẹ kú dìde wa o irú ẹ̀ lẹ́ fi gbà o ẹ ṣe gan-an ni o ẹ ṣe gan-an ẹ kú jó ẹ kú àjọṣe náà irú àdúrà yà á kárí o ẹ wo ni àwòkọ́ mọ ohun tí obìnrin wa bí lè ní ọkọ̀ tí ọ̀rẹ́ wa rà náà ọkọ̀ náà ò ní forí sọ́gi o ọlọ́run olódùmarè a máa dáàbò bo nú ọkọ̀ náà wọ́n ní ẹyẹ kì í fò kó forí sọ́gi wọ́n ní fínní ni adìyẹ ń ti oko rẹ̀ mọ́ bọ̀ ẹ ẹ ọ̀dà èmi náà fẹ́ bẹ́ẹ̀ ẹ wọ́n ní kí a fi tó wa létí pé òní nǹkan gan-an aláyẹyẹ òní ó fẹ́ fi ẹsẹ̀ ra díẹ̀ òun pẹ̀lú òun pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀ ọ̀rẹ́ ẹ̀ kan wọ́n fẹ́ jó. tẹ́ ṣe fún mi kò dára rárá ẹ kí lẹ wulẹ̀ pè mí fún ẹ kàn fẹ́ wá fi mí ṣẹ̀sìn ni mi ò tí ẹ nígbà mi ò nígbà o. nǹkan rẹ ní gbogbo eléyìí má jẹ́ kí ẹnìkan wá bàjẹ́ fún ọ tí a bá ti parí báyìí a ó jókòó a sì sọ gbogbo rẹ ní sùúrù dàpọ̀ dàpọ̀ àṣàkẹ́ ń gbọ́ fún bẹ́ẹ̀ dámi lóhùn má jẹ́ kí n tó gbọ́ bẹ́ẹ̀ mọ́ o mọ̀ pé ìwọ ló ní nǹkan ṣé lọ́jà ní ah, wo fi bẹ́lẹ́jà yín lẹ̀ jẹ́ kó máa ṣe tiẹ̀ ọgbọ́n tí mo sọ tiẹ̀ lọ́jà ní o. ó yá ẹ máa wọlé bọ̀. pàtàkì gan-an ni lẹ́ka jókòó. ẹ kojó ẹ a fẹ́ dá ijó dúró fún ìgbà díẹ̀ náà nítorí pé a fẹ́ fi ọtí sára. ẹ wo èmi ti fẹ́ máa lọ o ẹ ṣe kú ìnáwó ẹ dẹ̀ kú fẹ́. wo ṣàkóso ìbínú ojú dídí ẹ̀yìn ẹ má bínú máa wá wò ẹ ní ọ̀la. ó dàbọ̀. ilẹ̀ máa ti ṣú. nígbà tí ilé ẹ̀ṣù ń kọ́ èmi ò tí ì ṣetán lé o. ẹ ó dáa máa bọ̀ náà. gbogbo bá a tún ṣe àwọn tó ń fẹ́ wá lò. dákun gbogbo bí nǹkan ti rí lẹ́nu o ò ní fi bínú ni. èmi ò bínú ṣùgbọ́n mo fẹ́ bá Àjàní sọ àwọn ọ̀rọ̀ kan tí. tó bá rí bẹ́ẹ̀ jẹ́ kí èmi fún mi láyè tiẹ̀ mọ̀ bọ̀. Thank you. fún Àjàní tí má sọ pé gbogbo nǹkan tó ṣe lónìí yìí kò dùn mí rárá irọ́ ni mo fi pa. jọ má fi ṣèbínú inú ọgbà ilé mi pẹ̀lú pẹ̀lú ẹ̀ ń gbé ó dẹ̀ lóun fẹ́ ṣèrànwọ́. wo èmi ò fẹ́ ìrànwọ́ ẹnìkan rárá ṣùgbọ́n tó bá fẹ́ fi rẹ̀ ṣọmọ ọ̀dọ̀ ó lè múra sí o òun ló mọ̀ ṣùgbọ́n ní tí mi ti wà bọ́ sọ tẹ́lẹ̀ ọ̀tọ̀ Àjàní wò ara tèmi ò yá o inú run mi òtútù sì ń mú mi. Hmm. ó ní láti jẹ́ pé ibà ni ẹ tètè yára. mo dá ibà mọ́ o kì í ṣe ibà rárá. ẹ bóyá o jẹ èso tí o sọ pé àkókò mángòrò làwà yìí. mi kì í ṣọmọdé. kí ló wá rò sí. ó dàbí ẹni pé mo ti fẹ́ ra ọkọ̀. ó dá ẹ lójú. mo ti ń ṣàkíyèsí ẹ láti bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn. ó dà kò sí fòyà kò séwu kankan ìfòyàwó ni ò sí bàbá ò gbọ́dọ̀ gbọ́ o. mo ní kó fọkàn balẹ̀ gbogbo ẹni máa yanjú pátá èmi ni mo sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ó yẹ ká rí àrídájú ohun tó ṣẹlẹ̀ ká tó mọ ohun tó kàn máa hmm, dọ́dọ̀ ẹ̀ lọ́la ká lọ ṣe àyẹ̀wò ẹ̀ oh yeah Oda dà wọ́n máa lọ́lé. ilé ìbò mo ló máa gbé mi lọ́lé o. ẹ ó dà lọ́dún dèmí ń yàrá. ìjálá. jọ bá mi tẹ̀lé dé yàrá ẹ ti dọ̀rọ̀ tán. bá mi tẹ̀lé kankan. má pẹ́ o. yàrá gbàgbé. fún mi o mà ṣe é ìyẹn ò mà tó pẹ́. wo ṣé àwọn ìjẹ́rẹ̀gbẹ́ ti gbọ́ná lé wọn lọ. lọ́la ńbo ló ti rí ìjẹ́rẹ̀gbẹ́. wọ́n bá mi kọ́ àwọn kìíní sínú ọkọ̀ kó bá mi kó wọn délé ilẹ̀ ti ṣú ó sì ti rẹ̀ mí. wo ọ̀rọ̀ pàtàkì kan wà. kí ló dé? kò lè tó yẹn pé mo sọ pé mo fẹ́ lọ sí òkè òkun tẹ́lẹ̀ fún ìsinmi wa yìí. ṣùgbọ́n báyìí mi ò lọ mọ́ mo fẹ́ dúró tiẹ̀. ìyẹn dà. Hmm, mo tún fẹ́ kí o kọ́ mi ní ọkọ̀ wíwà. ṣé ìyẹn lọ̀rọ̀ pàtàkì. ó tàn. Hmm. wo láàárín ọ̀sẹ̀ méjì wá wá ọkọ̀. ó mà ṣe o. Ah, ah, ah, wọ́n ní sílé mẹ́wàá ni o. àti pé orúkọ wo ni kí n kọ èmi ò fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ pé mi tí ìwé ló kọ. ẹ kọ àṣàkẹ́ ayé ajá ni. ẹ máa mú arábìnrin lọ ṣe àwọn àyẹ̀wò kan bóyá ìtẹ̀lé wọn. ẹ ṣe àdúgbò. ọ̀rẹ́ náà bẹ̀rẹ̀. ti wá rí i pé tòótọ́ ni gbogbo ohun tí mò ń wí báyìí kí wàá ní ṣíṣe o. mo fẹ́ kó fọkàn ẹ̀ balẹ̀ òkú tí ìhàn kò ti dabara méje mo fẹ́ kó dọ́gbọ́n kan mo fẹ́ kó sọ fún ìyá mi rẹ wípé o fẹ́ mọ̀ ọ̀rẹ́kùnrin ẹ̀ wálé ìyá mi rẹ àwọn á fún bàbá rẹ̀ tí wọ́n bá ti lè gbà tí wọ́n gbà mí wọlé gẹ́gẹ́ bí ọ̀rẹ́kùnrin ẹ̀ kékeré ní ìtókù. ẹ Àjàní kó rọrùn bó ti wéèrùn bàbá wa lè jù bá ń lọ àmọ́ ṣá ń dánwò náà. dánwò pàdé nísìnyí wàhálà wo lẹ wá ń fúnra yín sí ẹ ẹ jẹ́ kó máa bá tiẹ̀ lọ àbí o ò kí o ò pàdé ẹ̀ lọ́lá lọ́lá ọmọdé ń ṣe ẹ́ o ò mọ nǹkan kan o ò mọ̀rọ̀ àwọn ọkùnrin kò burú ṣé wàá wá nǹkan jẹ mi ò jẹ kankan màá ti má ṣe tán màá máa jẹun. ẹ ti parí ìdánwò yín kí ló tún ń ṣe lọ́gbà. a ṣẹ̀ṣẹ̀ parí náà ni mo sì láti dúró bóyá màá ráwọn èsì kankan gbọ́. ọ̀bọ̀rọ̀ hmm. ẹ ṣáà kú tọ́jú ìyàwó ọkọ yín. ọkọ wo ìyàwó wo. ṣé o mọ̀ pé ọkọ ẹ ti níyàwó mi? a ní pẹ́ wá kí yín kú ewu ọmọ kí lẹ̀ ń sọ àwọn ọ̀rọ̀ bí òwe bí òwe tẹ́ máa sọ yóò yé mi jàre. eléyìí ò ń sọ̀rọ̀ òwe ojúlówó ọ̀rọ̀ pọ́nbélé ni mò ń sọ fún ẹ ó mọ̀ wípé àṣàkẹ́ ó ti lóyún fún àjàní. ṣé nǹkan tí dọ̀tún wá sọ fún yín nìyẹn ẹ oníbàjẹ́ ni dọ̀tún onírọ́sì ni ẹ wò ẹ jẹ́ kí n fi yé yín ṣé ẹ rí títẹ̀mí ni ṣe títí dọ̀la ìyá ò lè rí iná ńlẹ̀ kó ní kọ́mọ òun kọ́wọ́ bọ̀ lọ ṣèwádìí káwa mẹ́ǹtì ń purọ́. ẹ má ṣèwádìí mo ti mọ̀ pé dọ̀tún náà ló wà nídìí gbogbo ọ̀rọ̀ yìí ṣẹ́yìn mú àṣàkè rí tẹ́lẹ̀ ṣe é mọ ẹni tó ń já ṣàkẹ́ ẹ wọ ẹ kí n sọ fún yín tí mi ò bá tiẹ̀ pàpà fẹ́ àjàní mọ́ kì ṣe ilé dọ̀tún ni máa padà sí èmi kọ́ kó ti mọ̀ pé ẹ ẹ ẹ ẹ ẹ rí mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ́lá lọ́lá lọ́lá. bí ah. a gbé tábìlì yìí sí báyìí ìgbà bó ṣe wà ló fèkì yìí. ó dà báyìí. báwo ló ṣe rí àwọn aṣojú fèrèsé yìí ah, wọ́n dára púpọ̀ wọ́n ti lọ wà jù. ẹ̀yin obìnrin lẹmọ létò tètè máa bọ̀ pábà mi tó lé o. èmi náà fẹ́ bẹ́ẹ̀ kí ló ti ń dì mí lọ́wọ́. wá o ǹjẹ́ o ti sọ̀rọ̀ yẹn fún bàbá. mo mà tí ì sọ. kí ló dé kí ló ń da ẹ dúró. alẹ́ rò ń bà mí. Oh, mo ti ní o sọ̀rọ̀ yẹn fún ìyá rẹ̀ àwọn náà tún lè kọ́ ẹ lọ́gbọ́n má fọ̀rọ̀ yìí falẹ̀ o ó yá. ṣé wàá gbé ẹ lọ kó a máa kó lọ sọ̀rọ̀ yìí fún wọn kíákíá báyìí. ilé mi ni mò ń lọ lálẹ́ yìí ah. jẹ́ kí n lọ sọ̀rọ̀ yẹn fún wọn láàárọ̀ ọ̀la àárọ̀ ọ̀la ló dáa. àṣàkẹ́ mo tún wáá bí ọ léèrè ni bọ́rọ̀ bá ti rí gan-an ni ọ sọ fún mi èmi mọ̀ pé o ti fẹ́ra o àmọ́ ta ló wá ní. àjà nínú wọn. pẹ̀lú bí mo ṣe máa ń bọ́ sọ̀rọ̀ tó yìí wàhálà lélẹ́yìí tó ọ dá kalẹ̀ yìí o kí ló ti a fẹ́ ṣe? Ó ní kí n sọ fún yín pé ẹ lè bá mi bá bàbá sọ pé mo ti rẹ ẹni tí mo fẹ́ fẹ́ mo sì fẹ́ mú wálé. Èmi kémi ò bá bàbá sọ. Ah, Àjàní rẹ̀ ń gọ̀. Ọ̀gọ̀ ò tó fẹnu họra pàápàá. Ó pé bí èmi bá sọ irú eléyìí, wọ́n là á jọ mọ̀ ni. Ẹ fẹ́ kú bá mi ẹnu oníkan náà láti gbọ́ pọ̀ òun ìwọ gan náà ló fẹnu ara rẹ sọ àmọ́ mọ́ sọ pé o ti lóyún o ìwọ ṣọ́ sọ pé o ti rọ́kọ tó fẹ́ fẹ́ o sì fẹ́ mú wálé bí wọn bá wá bí ọ pẹ́ ṣé o ti sọ fún ìyá rẹ àti pé kí n mo wí mo sọ pé mo wí nǹkan kan o èmi ò wí nǹkan kan o n ò wí nǹkan kan o ò gbọ́ báyìí. uma vez de paiu. É com Uhum. fẹ́ rí mi ni. bẹ́ẹ̀ni mo fẹ́ wá bá yín sọ ọ̀rọ̀ kan ni. ọ̀rọ̀ kí ni. ọmọkùnrin tí ẹ máa rí pẹ̀lú mi yìí a ti sọ pé a fẹ́ fi ara wa mo sì rò pé ó tọ́kókò láti wá mọ̀ ẹ́ nítorí ó sọ pé òun fẹ́ mọ̀ ẹ́. bí ọ̀rọ̀ rẹ bá yé mi dáadáa ọ̀fẹ́ mọ́kọ wálé. bẹ́ẹ̀ni sá. ọkọ. bẹ́ẹ̀ni sá. ọ̀tọ̀ ni ọ̀rọ̀ tí mo rò pọ̀ bá wà kí ni nǹkan ò lójú ìwọ tó ń lọ sí yunifásitì ọkọ̀ kan là á yọ ọsẹ̀ ń ṣòkòtò. mo fẹ́ jẹ́ kẹ́yìn tẹ̀jẹ̀ bàbá fún mi kẹ́ ẹ̀ lè mọ ẹni tí mò ń bá rìn kò sì tí ì léèwé mi lọ́wọ́. ẹ ẹ n ò sọ pé kọ́ ọmọ mú ọ̀rẹ́ rẹ wálé àmọ́ sọ̀rọ̀ mọ̀ pé irú ọ̀rọ̀ báyìí ó sùúrù dáadáa láti ṣèwádìí sí i ká mọ irú ẹni tọ́lọ̀ yàn fún ọ. Um. Mm mo fẹ́ kó o lọ mú ọkọ bíi méjì tàbí mẹ́ta lọ sọ́dọ̀ wòlíì Joshua ní kòsódò. kọ́bọ̀ béèrè lọ́wọ́ ọlọ́run ẹni tó lọ́run bá yàn fún ọ. kí lorúkọ ọ̀rẹ́ rẹ ọ̀nà. Àjàní ni. Àjàní. bẹ́ẹ̀. Hmm, lọ ṣe bí mo ti wí hùn ṣùgbọ́n tí wòlíì bá wí labẹ́ gé o bá dọ̀tún la kọ́ lọ sọ. ọ̀túnla. ọ̀túnla ni kó o tó lọ. ẹ ṣe. bẹ́ẹ̀ ni olúwa balùwẹ̀ kí o sì yẹ. làáfíà fún yín o. nítorí ọ̀rọ̀ ni wọ́n ní ìgbà ní wákàtí ọ̀wọ̀ yìí bàbá tó nà fún jáde hó wa. olúwa ń bá mi sọ̀rọ̀ lọ́wọ́. àlàáfíà fọ́rọ̀ ọlọ́run. ìjọba yìí ṣe yehova. pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ sẹ́kọ̀ọ́ wa ṣòro. èwo la rí o. ọ ah, ah. <laughs> eh, ń bọ̀ ọ ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ o. Eh, iṣẹ́ wa gẹ́gẹ́ bí onígbàgbọ́ ni láti máa tọ́ àwọn ọmọ wa sọ́nà tí wọ́n bá fẹ́ ṣìnà ká lè fọgbọ́n fà wọ́n padà. bẹ́ẹ̀ ni olúwa wí. Eh, ọmọ mi àṣàkẹ́ tó bá rí òrò kọ̀ọ̀kan tó wọ́n mú wálé lọ́mọ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ yunifásitì. ìyẹn ò yájú o. ó wí bẹ́ẹ̀ mo ti á ní kọ́ kọ àwọn orúkọ kan kọ́ wá ṣàyẹ̀wò lọ́dún ẹ̀ ti dọ́dún ẹ̀ hmm. oníkọ̀sọ́nà ń bẹ olúwa ò fọwọ́ sí i yóò lè sinmi yóò kọjú mọ́ ìwé ni. ìwọ sá ti sọ fún mi pé kọ̀sán náà ń bẹ olúwa ò fọwọ́ sí ọtán náà. àti mọ́rọ̀ gúnlẹ̀. ẹni ọtí kì í tí òní tí ẹni tí ń jobì rọ́re òní wọn wọn méjì dábọ yẹ̀wò ń jọ sí ń kọ́ ń bo dé wọn. ẹ a máa ń dúpẹ́ bò ọ̀kan nu wọn ti ń pẹ́kẹ̀ èwo nù wọn. èyí tẹ́ ẹ ní ọmọpọ̀ lára ẹ̀yìn náà ni. àbọ̀rọ̀ ti rí bẹ́ẹ̀. <laughs> nǹkan ti léjọ́. bẹ́ẹ̀ ni. àdúpẹ́ ah, dúpẹ́ dúpẹ́ dúpẹ́ ọ̀rẹ́ sì ń ṣe bí mo ti fẹ́ ni. mọ́gàn fíláfíà lásán wúlò àkójọ lólórí wọn náà mọ̀ wípé inú ìyàwó wa dùn púpọ̀ púpọ̀. Ah, rárá o rárá o ẹ ti rí ẹ má ti sọ fún ìyá mi ó kù díẹ̀ kò tí ì yá àkútì mọ́rú tó tí bàbá ọmọ náà máa pa ẹ ó kù díẹ̀. ọmọ kejì ń kọ́ ní tiẹ̀. ẹ ṣé lọ́lá ó mà ti lé lọ́sẹ̀ kan tí mo mà ti rí yẹn n ráyè dọ́dọ̀ ẹ̀ gbogbo nǹkan tá a gbégún wọ̀nyí náà ni. ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ ẹ tán báyìí ni mm-hmm. o kì í ṣọmọ àlè. ẹ kú ilé o ẹ kú jọ mẹ́ta alàgbà. arábìnrin ẹ kú jókòó. yóò yẹ o ó dáa fún ọ. ìjà ní ìlú máa lọ. máa jẹ ọpẹ kó tó wá wòyá o. ẹ kò burú kò burú mo fọlọ́run sì yàn. Ah, àìfàlejò lẹ́ẹ̀sán lè yọ. pẹ̀lẹ́ lọ́lá. ọwọ́ àjàní ọ̀tọ̀ọ̀tọ̀ yìí lànà ìgbín kó o máa kó kúrò lọ́gbà kó o má lè sọ fún mi kí n bẹ kẹ́rù kí n bẹ tó lé tuntun ó yà mí lẹ́nu o. wò ó ṣáà má bínú. tí mo wòye yàrá ẹ̀ títí lọ́gbà tí kí ẹnìkan tó wá sọ fún mi pé o ti kó lọ sí ìgboro kí n tó mọ bí n kọ́ ṣé òun sá fún mi ni. sá fún ẹ lọlá sá fún ẹ kò lè ṣẹlẹ̀. ó dáa náà tí ò bá rí bẹ́ẹ̀ ó jọ bẹ́ẹ̀ o títorí tiẹ̀ mo pa ìrìn àjò mi tì ó ló máa kọ́ mi mọ́tò láti bí ọ̀sẹ̀ kan báyìí mi ò tí ì rí ẹ ṣó dáa bẹ́ẹ̀ tó bá mọ wàhálà tí mọ́tò tuntun tí mo ṣẹ̀ gbà yìí fi mí ṣe èmi gan alára ò tún gbádùn. ọlọ́run á fún ẹ lálàáfíà o. kí ló máa jẹ. oúnjẹ ebi ò pa mí. ajá ni. ṣé lóòótọ́ ló fẹ́ràn mi irú ìbéèrè wo ló ń béèrè ṣé ò ń ṣiyèméjì ni. mi ò ṣe ní ṣiyèméjì ṣé inú kan ni wọ́n fi bá mi lò ni. àwọn ìbéèrè ẹ̀ yìí ó ń ṣe mí ń kàyéfì o. ara ẹ̀ náà nìyẹn kò yẹ kó tún yà ẹ́ lẹ́nu mọ́ ó ń fi nǹkan pamọ́ fún mi. bíi kí ni. ní ìrọ̀lẹ́ ọjọ́ kan lọ́sẹ̀ tó kọjá ìwọ àti talẹ́jọ́ lọ rí oníṣègùn kan. lọ́lá n ò kó ti gbọ́ nǹkan kan jẹ́ kí n ṣàlàyé bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ fún ẹ. àṣàkẹ́ ló lára àwọn ọ̀yà mo dẹ̀ gbé lọ sọ́dọ̀ oníṣègùn. irú àìsàn wo ló ṣe é. ẹ ó sọ pé bẹ́ẹ̀ yẹn náà lọ̀rọ̀ ẹ ṣe rí. àṣàkẹ́ lóyún fún àbí kò lóyún fún ẹ. àlàyé tí mo fẹ́ ṣe fún ẹ náà nìyẹn ó sọ pé òun lóyún ṣùgbọ́n ká lè mọ̀ bóyá òótọ́ ni àbí mo bá gbé lọ sílé oníṣègùn wọ́n sọ pé wọ́n ní lóòótọ́ ni. mi jẹ́ <laughs> ah, kí ni mo máa ṣe báyìí ah, kí ni ìyá mi máa wí kí ni Dọ̀tún máa sọ fún mi ẹ gbà o <laughs> ah, ó ti dá ojú tì mí o Àjàní o ṣé o o ṣé o Àjàní o. mo fẹ́ kó mọ̀ wípé àṣìṣe lọ̀rọ̀ yìí o. mo mo sì fẹ́ràn ẹ̀ gan. ìka onífẹ̀mí ìka ọ̀dàlẹ̀ burúkú aláṣẹ aláṣẹ gbẹ́kẹ̀lé mo dúpẹ́ lọ́ọ́ lọ́ọ́ àṣẹ ni ẹ fẹ́ là ń mọ̀ a ah. ah, ó ti fìyà jẹ ní mo gbẹ́kọ̀ọ́ lọ́lọ́run. ṣe o ó ti gbà ó ṣe. ẹ ẹ dúró jẹ́ kí n gbé ẹ dúró jẹ́ kí n gbé ẹ. ẹ káàsán alàgbà. àlàáfíà olúwa kí ó wà pẹ̀lú rẹ ọmọbìnrin ẹ dìde dìde dìde. bàbá mi ló rán mi sí yín. ẹ máa bọ̀ ní. arábìnrin ta ló sọ pé ẹ wá o bàbá mi adélèké ni wọ́n rán mi sí yín. Ah, ó kàrí <laughs> ṣé dáadáa ni kí ni wọ́n wí. mo ti rí ẹni tí mo fẹ́ fẹ́ mo sì fi tó bàbá mi létí. ẹ ó dáa bẹ́ẹ̀. wọ́n ní kí n wá fi lòyìn kẹ́ bá mi yẹ̀ wò nínú àdúrà. ẹ bá a ti máa ṣe é nìyẹn. orúkọ mẹ́tẹ̀ẹ̀ta náà nìyẹn ah. kẹ́ bá mi wò. ṣùgbọ́n èmi ti mẹ́ńtẹ́ mi fẹ́ fẹ́ o. Ah. <laughs> a lè yan nǹkan lé ọlọ́run lọ́wọ́ ọlọ́run ló máa yàn án ló máa ní ká ṣe bẹ́ẹ̀ nítorí náà èyí tọ́lọ́run bá ti yàn fún wa ni ṣùgbọ́n oṣù oríire kan o hmm. irú iṣẹ́ báyìí ó máa ń tó bí ijọ́ méjì sí mẹ́ta ká tó gbọ́ èsì ṣùgbọ́n láàárọ̀ yìí hmm. ni ọlọ́run sọ agbára àdúrà kalẹ̀ fún wa nítorí náà màá fẹ́ kó kúnlẹ̀ báyìí kó di ojú ẹ kó di ojú ẹ ṣinṣin ká fi ọ̀rọ̀ náà sí àdúrà. olúwa kí a tó wá sí iwájú rẹ ìwọ ti mọ ìdáhùn sí ìbéèrè wa ní orúkọ jésù eléṣẹ dáì yálò púùtà ní orúkọ jésù wá sí ọ̀nà hàn wa wá sí amọ̀nà wa wá sí ìmọ́lẹ̀ rẹ síwájú wa kí o sì jẹ́ kí a mọ ọkọ tí àṣàkẹ́ tó máa fẹ́ nínú àwọn orúkọ mẹ́ta tí o fi sílẹ̀ yìí eléṣẹ dáì yá jehova yá jehova yá jehova yálò púùtà bàbá fi ọ̀nà hàn wa chairman wa kí o sì fi òye náà yé wa ní wákàtí ọ̀wọ̀ yìí ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù kò jẹ́ kó rí bẹ́ẹ̀ bàbá. bẹ́ẹ̀ni mo ń gbọ́ bàbá ìránṣẹ́ rẹ ń gbọ́ máa wí lọ máa wí. Ah. bẹ́ẹ̀ni bàbá agbára ni tìrẹ bàbá ògo ni tìrẹ yáa Jehova. Yehova Jire. Bene. Adúpẹ́ bàbá. Arábìnrin, ẹ dìde kó jókòó. Adúpẹ́. Arábìnrin, o ti ṣe oríire. Ẹ àmọ́ ẹ gbogbo wọn kọ́ ló dáa o. Ẹ sórí ládélé yẹn òun ló le. Àjàní yẹn kò tiẹ̀ bọ́ sí rárá ó láti yẹra fún ni kò jìnnà sí kò yẹra fún ni ṣé Àjàní ló fẹ́ fẹ́ ni. Ah. Ah. Olúwa iṣẹ́ wa yìí ó ó lé ọlọ́run dáríjì mi o. àṣàkẹ́ kúrò ẹ̀ dà sọ̀n jàre ó rí pé wọ̀ yóò dáa tí bó ṣe dáa nìyẹn láti dìde ọ̀sẹ̀ kan tó o ti mọ̀rọ̀ tá a pa tì kì í ṣẹjọ́ rẹ̀. àṣekọ́ ṣe ń sọ̀rọ̀ báyìí kí ló mọ̀ tí mi ò ṣe fi lè wá. kí ni nígbà tó ti ní mọ́tò ní ìsìn kò mọ káàkiri gbogbo ìgboro ló kù òkú lè wá rà wá báyìí wá mọ́. Ah, ọmọdé ṣe ń sọ̀rọ̀ báyìí tó dẹ̀ mọ bí mo ṣe fẹ́ràn pé mi ò kì í fọ̀rọ̀ ẹ̀ ṣeré lọ́jọ́kọ́jọ́. ṣèbí nígbà kan nìyẹn nígbà tá ẹ̀ tí ní mọ́tò ẹ lè wálé wa lẹ́ẹ̀mejì lójúmọ́ ṣùgbọ́n ní ìsìn tá ẹ ti ní mọ́tò. Ah, ọkọ̀ náà ló yọnu mm. ó ṣàmọ̀ pé kì í ṣọkọ̀ tuntun jọ má bínú. kò sí takisí nígboro mọ́. àní ò forí jì Hm? má bínú. ẹ ṣàjẹ́ kájẹ́ tèmi tẹ́ bá fẹ́ ṣe ń bẹ̀ o. ó ti tó o kí ni mo tún fẹ́ ṣe. Àjàní ọ̀rọ̀ mà ti dàrú o. dàrú bíi báwo. nígbà tí mo délé tí mo sọ̀rọ̀ fún bàbá bá ti sọ bàbá ní kí n mórúkọ lọ sílé aládùúrà wípé ìta aládùúrà bá ti wí òun lábẹ́ igi o nígbà tí mo dọ́dọ̀ aládùúrà nínú orúkọ mẹ́tẹ̀ẹ̀ta tí mo fún wọn wọ́n ní orúkọ tìrẹ nìkan ni kò dára rárá níbẹ̀. nígbà tí mo délé tí mo sọ fún bàbá bàbá níṣẹ́mi náà ti fi ti ara tèmi náà gbọ́ pé kí n lọ gbàgbé gbogbo ohun tí ń jẹ́ ọ̀rọ̀ ọkọ̀ náà báyìí nísìnyí o kò tiẹ̀ wá yé mi bí mo ṣe fẹ́ sọ̀rọ̀ lé ayé tèmi sí i. Pásítọ̀ mọ̀ ó ti tọ́ ti tọ́ ti tọ́ má sunkún mọ́. mo mọ ohun tá a tún lè ṣe. kí ni. ọ̀rẹ́ bàbá wo ló súnmọ́ wọn jù tá lè bẹ̀ sí wọn. ọ̀rẹ́ àjàṣà nìkan ni mo mọ̀ tó lè bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí toró náà lọ́mọ ní yunifásitì. Hmm. ó dáa a lọ rí wọn a sọ gbogbo bọ́rọ̀ ẹ̀ sì jẹ́ fún wọn àwọn náà máa bá a yanjú ẹ̀ lọ́dọ̀ bàbá. Ah. Ah, ẹ pẹ̀lẹ́ ẹ̀yin ọmọ ṣàlàáfíà ni bàbá rẹ̀ ń kọ́ àṣàkẹ́. ibi tí mò ń gbé ni mo ti wá nìsín ṣùgbọ́n àlàáfíà ni wọ́n wà torí mo ṣèlérí wọn ń jẹta. Hmm, ẹ pẹ̀lẹ́ ọlọ́run ó wò yín kà àṣọ̀rọ̀ tí mo fi rí yín báyìí o ọ̀rẹ́ mi ọkùnrin tí mo fẹ́ fẹ́ òun ní Àjàní ní orúkọ rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ ṣetán ní yunifásitì mi. ọ̀kàrẹ̀ ẹ̀ǹlẹ́ ọ̀kàrẹ̀ ẹ pẹ̀lẹ́. ọ̀rọ̀ kan la wá rí yín fún bàbá. Eh. Ah, bẹ́ẹ̀ ni eh, iṣẹ́ kan la wá bẹ̀yìn èmi gan-an kọ́ ló yẹ kí n sọ̀rọ̀ yìí àwọn tó tọ́ sí òsì nítòsí ṣùgbọ́n ọ̀rọ̀ ti wá bọ́ sí pàjáwìrì báyìí èmi àṣàkẹ́ la rò wípé ó yẹ kí n yọjú sí àwọn òbí ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ fẹ́ wọ́n fọ̀rọ̀ lọ aládùúrà wòlíì ní kò dáa bàbá wa ní ká lọ mú sùúrù gbáà fún bíi ọdún mẹ́ta. <laughs> lóòótọ́ àbá mú sùúrù ṣùgbọ́n eh, nǹkan míì ti wọ̀ bàbá. Hmm? àbí gbogbo ẹ ti rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni. Ah, <laughs> ẹ ti yanjú ọ̀rọ̀ nù ẹ ah, ó kàn wá jẹ́ pé Adeleke ó bínú púpọ̀. bàbá tiẹ̀ ti ń bínú gan báyìí láì sí mọ̀pọ̀ lọ́run ti dá mi díẹ̀ náà la ṣe ní a wá bá yín kẹ́ lè bá bá wọn sọ̀rọ̀. Hmm. Hmm. ẹ dìde ẹ dìde. ẹ káre nǹkan ayọ̀ kúkú ni ọkàn níní òsì kúkú dáwèé kíkà dúró àbí irú ẹ̀ ń bẹ lára èmi náà lẹ́lẹ́kẹ̀ ní kàn ń hùwà bí ara oko ẹ̀yìn ẹ gbàgbé taládùn àrùn lọ́lọ́run Joshua ní tó bá wí fún un ní ó ṣe. ẹ̀yin tí ẹ̀ kúkú ti yanjú ọ̀rọ̀ ntí àbí ẹni ti bímọ fún ǹjẹ́ òkú ò lálé ẹni èmi ó rè rí láàárọ̀ la hmm, n ó sì bá a sòdodo ọ̀rọ̀ mo gbàgbọ́ pé n ti ba sọ yóò gbọ́ yóò gbọ́. a máa dúpẹ́ o. Hmm. a máa rí yín bí ó bá ṣe wá jẹ́ wọ́n mọ̀ fi tó yín létí ẹ káre. ó hmm. ah. oh. ẹ lẹ́. tí o pé ọ̀rọ̀ bàbá yẹn dẹ̀ ó dẹ̀ fi mí lọ́kàn balẹ̀. àtẹ̀yìn náà mo jẹ́ ká wábi kan lọ ká lọ wá nǹkan tuntun mú ká jẹ panu ká dẹ̀ ṣe fàájì díẹ̀. rárá dípò tá a fi máa máa jẹ̀panu káàkiri ó mhm. ṣe jẹ́ káàrẹ̀ ẹran díẹ̀ káàrẹ̀ lò kí n bẹ́ẹ̀ ṣe bẹ̀ sílé kó yẹ fi gàrí mímu lọ mí gbogbo gbà. tí mo fẹ́ kàn ṣe fàájì ni. rárá tá ló máa ṣe ń lè wà. ó dà mo gbà ṣùgbọ́n ẹja gbígbẹ ni mo fẹ́. ẹja gbígbẹ. gbígbẹ ni mo fẹ́. Mm, a máa lọ wá ara. arábìnrin bọ́lẹ̀ mi ò lọ ó tó gẹ́ báyìí n ò lọ mọ́. ṣébi tó ti gbé mi rèé. mi ò lọ mọ́ mo sọ fún ọ. ṣébi tó ti gbé mi rèé. bíbí gbàgbé ọ ní nǹkan ṣé mo gbowó lọ́wọ́ ẹni mo ní wọn lọ́mọ́. bẹ́ẹ̀ ni pàṣẹ tó ti bá mi èmi ò gbá ṣébi tó ti gbé mi nìyí. ṣé o fẹ́ dúró yẹn kí ni lọ́ọ̀dì kọ́kọ́ níbo ọgbẹ́ni padà ṣé o ti bẹ́ẹ̀ ti gbé mi ìwọ́kùnrin ṣé mo mọ̀ rí ni kí mo ṣe fún ọ sáré kí ló dé. ẹ mà ṣe o bẹ́ẹ̀ labi ni o ó gbé mi ní mọ́kọ́lá mò lọ sáré mọ́ ó ti kọ́kọ́ gbé mi rìnrìn ránu kiri náà o ó wá débi ní sórérò yèmẹ̀ tí ó sọ̀kalẹ̀ òun ò lọ sáré mọ́ mọ́. ẹ ṣe mo gbowó lọ. ó ti ní kó gbé mi gbára síbi tó ti bá mi àgbáyé irun bá máa ń bú mi. o ní fámìlì mà nà kankan. fámìlì náà ni. ọmọ bàyà gèlèmọ gèlèmọ yìí. gèlèmọ náà ni olùṣẹ́ ẹlẹ́nu ẹlẹ́nu wọ̀jù. ìwọ ọkùnrin ló ń ṣe ló ń ṣe kéèbú ẹni taxi yìí ẹ ẹ ẹ ẹ ẹ máa ẹ máa wù ọmọlúàbí owó fún ni ò tó èèyàn. tó o bá wù ọmọlúàbí nǹkan. ewo ń tiẹ̀. ẹ ṣe ń jàre. ó kàn tiẹ̀ o ó sì mà ẹ lè fi àga mi gbé ẹ ra ẹ lè pé pé kéré kan pa àmọ́ rí ẹ kàn ti yín o. lọkọ̀ tí olóṣì. ẹ jẹ́ ká ṣọ́ra fáyé ẹ sọ̀rọ̀ lára. i yìí mà ní. sọjá yé. ayé o ayé o ah. ayé o ayé o. Mm, mm, mm. ṣé kò wá ṣòro. ọ̀rọ̀ àṣàkẹ́ ni o. àṣàkẹ́ kí ló ṣe. Ah, èmi ló tún bi àní ọ̀rọ̀ ti ọkọ tó fẹ́ mú wálé yá ti ṣe sí. àbí. ṣé yóò ní. n ò mọ̀ pé yóò ní a ti yanjú ẹ. ọmọdé ló kọ́kọ́ ń ṣe wòlíì náà sì ti dá sí i òun gan ti á gbà báyìí pé òun gbọ́dọ̀ ṣe sùúrù kóun kọ́kọ́ kàwé ná kóun tó lọ́kọ. àkókò kí ọmọ lọ́kọ ọmọ ẹni a máa dá aká ṣáyà. ṣé ìwọ wá rò pé ọ̀rọ̀ ọkọ níní ó dìwé kíkà lọ́wọ́ ni. <laughs> ń bọ̀ ọ̀rọ̀ ọmọ tèmi ó ti já kan jù lẹ̀ fọkọ rẹ̀ ń sì ń kàwé lọ́wọ́ báyìí àbí. ọ̀rẹ́ mi tẹ́lẹ̀ ìyàtọ̀ ojú mi nù ẹ̀yìn gbogbo àti mo ti ń bá a bọ̀ tọ́lọ́run sì ń ràn mí lọ́wọ́ ó fẹ́ lọ sí yunifásitì orúkọ mi ló sì gbọ́dọ̀ fi gboyè hmm. yóò àṣẹ amọ̀kọ̀kan lásìkò yìí báyìí ni o ẹ jẹ́ àjọ pàápọ̀ máa bá ọmọ ìwé tí wọ́n bá fẹ́ ṣìnà o ẹ má sọ mí da láì mọ̀ ṣe. Hmm. ọ̀rọ̀ rẹ kúkú dá ó kàn ṣe pé èmi fẹ́ kọ́ ọ mọ̀ pé ọ̀rọ̀ òwe kíkà ọ̀rọ̀ ọkọ níní kò dira wọn lọ́wọ́ àti pé ètò ń pé ó gbọ́dọ̀ fi orúkọ rẹ gbàwé ẹ̀rí hùn òkùnkùn ṣeé ṣe n bá sì yá àmọ́ yí ó kọ padà. <laughs> àti pé èmi ò sákàntì ẹ̀ fẹ́ kọ́ làágùn jìnnà lórí ọ̀rọ̀ yìí ah. torí pé àwọn ọmọ ti bá ètò jìnnà àjàní ti dọkọ àṣàkẹ́. níbo níbo. àṣàkẹ́ ti lóyún. Eh, àṣàkẹ́ eh, eh. àṣàkẹ́ ṣẹ́kẹ́ni. adeleke. àṣàkẹ́ ṣẹ́kẹ́ni. ń bolo ti gbọ́ ta ló wí fún ọ. mọ̀ bọ̀ ọkùnrin jẹ́ ẹ̀. Ah. Ah. ṣọkàn gírí ah. n ò sì fẹ́ kọ́ ọ da àwọn ọmọ ọlọ́mọ láàmú o. àṣàfẹ́ ah, ó dójú tì mí ni. n ó tún padà wá rí ọ. àṣàfẹ́ sọ mí dáadáa ìmọ̀ ṣe lójú àwọn ọ̀rẹ́ mi. ẹ ṣe ẹkú àtúnṣe lóye ṣé ẹ ti bá sọ́ọ́sì ò bara jẹ́. ó bara jẹ́ ó bara jẹ́ gan-an ni àfi kẹ́ ẹ̀ yá lọ ní sùúrù fúnra yín èmi ó tún máa padà wá. tó ó dàbọ̀ náà. mi ní sà. pé ìyá ẹ̀ náà wà fún mi. mọ́mù mọ́mù bàbá ń pè yín wọ́n ní kẹ́ yọjú sáwọn. ìwọ àṣàkẹ́ ọpẹ́ kó o tó dé o ìwọ mo sì ń retí tí mo fi tí ì sùn ara ń tà ń wí fún ọ náà nù. wá o ìbéèrè kékeré kan mo fẹ́ bi ọ́ mo sì fẹ́ kọ́ ọ dá mi ló ń tààrà àwọn kan purọ́ mọ́ ọ. nígbà tá a ti bá ọ sọ̀rọ̀ tó ti ní sùúrù nípa tọkọ níní pẹ́pẹ́sẹ́ wọ́n wá lọ fẹ́ra kù èmi ti sẹ́dí ọ o onírọ́ ni ẹ ń pa mo á fẹ́ kọ́ fẹnu ara rẹ sọ fún wa ṣé irọ́ ni àbò òótọ́ ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ẹ̀kún bọ́ bá ti rí ni o sọ fún mi. àbí nǹkan ń sọmọ yín ni etí rẹ di àbọ̀ ọ̀gbọ́n tí ń bí ọ ṣé lóòótọ́ lo lóyún àbírọ́ ni ṣe ni. Ah, ẹ gbà mí ẹ gbà mí o ah, òótọ́ ni ah, àṣàkẹ́ àṣàkẹ́. ìjẹkùn. àṣọ lórí burúkú nìwọ ọmọ játijàti. èforíjì mi. láyé mi o sì dójú tì mí. mo tẹ́ o mo tẹ́ o mo tẹ́ o eh, wá gbọ́ látẹnu òní lọ wọn kọ ọlọmọ pátápátá ẹdá fún ẹjọ́ ẹ forí di ọmọdé ló ń ṣe ẹjọ́. mo ní kó jáde. ẹ dẹ́kun. jáde lọ bọ́kọ ẹ. ẹ forí mi. jáde kí n tó ṣépè fún ọ. ẹ dẹ́kun. ikọ́ ọmọ àti mo gbèlè ọmọ mi. ẹ dẹ́kun. pípa ń bẹ wọ́n ìbá ń fẹ́ wọ́n ìbá ń fẹ́ wọ́n mo dáná. Àṣàkẹ́ Àṣàkẹ́ wa bàbá alágídí òsì burúkú yìí ṣé orí nǹkan tẹ́mi èèyàn àjọ pàpapọ̀ tí mo bá fi rí ọmọ mi àṣàkẹ́sí lágbórí lóru dúdú yìí pẹ̀lú ipò tó wà tí mo bá fi rí ọmọ pé wèrè kan ju wèrè kan lọ èmi gan wèrè tèmi ju tiẹ̀ lọ ìwọ bàbá àgbà ìyá burúkú yìí. àṣàkẹ́ àṣàkẹ́. Thank <laughs> you. 三。 ẹ káalẹ́ o. ẹ káàbọ̀ ẹ káalẹ́ ẹ dákun sísan òbí tí ń gbé ní mo béèrè. ó lọ lé wọn òyìn ti padà dé. mo dáràn. sí o sí nǹkan. èmi nìyá rẹ ó ti kú òǹlé. kò tí ì dé bí kò fara dé bí. kéde yìí. kéde bí. àṣàkẹ́ ẹ ti délé. ẹ gbà mí mo sì wí o. ń balẹ̀ díẹ̀díẹ̀. ó dàbí ẹni kú mi ti dànù ìgbà ò tí ì fọ́ ká dúpẹ́ ara ẹ̀ ti ń wálẹ̀. ṣé mo lè rí. kò tí ì yá ẹ tí ì lè rí nsìn bóyá títí wákàtí kan ẹ lè lọ rí ó sì máa dúró sọ́dọ̀ wá fún ọjọ́ bíi mélòó kan tí a ti fẹ́ máa wojú ẹ̀ ṣẹ́gbọ́. ẹlẹ́yìn. tí ilẹ̀ fi mọ́ ṣùgbọ́n wàá bá mi lọ sí ilé wa wàá bá mi lọ sọ fún màmá mi wípé ibí ni mo wà torí mo mọ̀ pé yóò ti fẹ́ ṣe ra rẹ̀ léṣe. ó máa kú fìyẹn ra oògùn tán ní kára ṣùgbọ́n àṣàkẹ́ jọ̀ọ́ fẹ́rẹ̀ lọ́kàn balẹ̀ o mo pé nǹkan tó ṣẹlẹ̀ sí wa yìí burú púpọ̀ ṣùgbọ́n ọlọ́run á fún wa ní mi. àmì ìwọ náà má sì bínú ó fẹ́ jẹ́ kó mọ̀ pé gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí bàbá mi ló fà á. ọlọ́run á gbé wa lékè. ọlọ́run á gbé wa jẹ́ kí n wá tètè lọ. má pẹ́. Ini. Ọba Alásàkẹ́. Àṣàkẹ́ ń kọ́. Ó wà nílé ìwòsàn. Níbo? Ṣùgbọ́n ara ẹ̀ ti yá. Ọya, ah, máa gbé mi nìṣó ń bẹ̀. Àwọn ọ̀dà náà. Orí mi burú mo sọ fún dà yìí pé ó lè máa lọ lé nírọ̀lẹ́ yìí kó lọ sí mi lé. ó dá dókítà. jẹ́ kó gba àwọn oògùn yìí sí kó tó lọ lé. mo ń bọ̀ o. káàbọ̀. pẹ̀lẹ́ mo mọ ń àwọn ni mo wá rí o. àwọn ló wà lórí bẹ́ẹ̀dì. ẹ ǹlẹ́ mà. ọ̀ ah lọ́tún ìyá ọkọ mi ò ṣe jókòó jókòó dọ̀tun ó mà ṣe é ọlọ́run ó pọ́n ẹ lé. n tí mo ṣe pè ẹ́ ni ọ̀rọ̀ owó àti lọ́lá yìí kò dùn mọ́ mi nínú ṣé yẹ kẹ́yìn náà mọ̀ pé iṣẹ́ èṣù ni gbogbo ohun tó bá máa da bí ó ti kọ́kọ́ rèrè dọ̀tun. Mm má bínú jọ. ẹ kúkú mọ̀ pé wọn ò bá ajá ń tèmi ọ̀hún lọ́sẹ̀ mi bí ò bá sì sí tí yín ni. lóòótọ́ ni ẹ jẹ́ ká gbàgbé ẹ lọ́lá ó yẹ kí wọ́n náà bẹ̀ dọ̀tún. má bínú. ìfẹ́ ò parí mi ẹ jẹ́ ó parí o ṣọgbọ́ ẹ ṣe ọmọ. sọ ọmọ ọpọ́n tọ́ ọ sí yẹn ọ̀dá tó kọ̀dá tó. má bínú ó yẹ kí ìwọ náà ti mọ̀ pé ọwọ́ tó fi mú mi yẹn ti le jù àti wípé ò jẹ́ kí n rí mú mi. ẹ̀ẹ́ ẹ̀bi tí ń wá jẹ báyìí ni wípé mo fẹ́ràn rẹ jù. má bínú kò burú èwo ló wá ń ṣe báyìí o. Hmm, báwo ló ṣe ń lo ìsinmi gbọ́rọ̀ yìí. ilé ni mo wà mo dẹ̀ ti máa ń kàwé. ìyọ́nà dáa àmọ́ n ò ní lè dúró pẹ́ báyìí. Eh, jẹun kó wá gbé ọ̀ka jáde lọ nírọ̀lẹ́ ah, bí aago méje ń kọ́. ó dà kò burú. Eh, eh, jẹ́ kí n gbá màlà wá ká jẹ. àmàlà. bẹ́ẹ̀ni. Mm-hmm. pẹ̀lẹ́. Mm-hmm. Hmm. tó Àjàní o ṣé o Ọlọ́run ó tọ́jú ìwọ náà fáwọn òbí rẹ o àmọ́ ìmọ̀ràn tí mo ní gbà yín ni pé kẹ́ ẹ wá lọ mú sùúrù fúnra yín díẹ̀ nà Ọlọ́run kọ́ wa bá a ṣe máa rìn o pẹ̀lẹ́ àṣàkẹ́. Mm-hmm. ó rẹ̀ mí díẹ̀ pẹ̀lẹ́ jẹ́ kí n lọ sí nínú ilé. ǹdà ǹdẹ́ pẹ̀lẹ́. Àjàní o ṣì gan-an mo dúpẹ́ o. èmi náà ń padà bọ̀. mo máa rí ẹ. o ṣé o. mo fẹ́ máa lọ ná. kò burú o ṣé mo dúpẹ́ ọlọ́run á ẹ̀ bá mi kílé o. àṣàkẹ́dà. ó sùn nù yàrá ara ẹ̀ ò yá ilé ìwòsàn láti ń bọ̀ yìí ọlọ́run ló yọ. tọ́ba jí kọ́ ya sọ fún un kí wọ́n náà sì gbọ́ ìfẹ́ rí ọkùnrin kankan nínú ilé yìí mọ́ ọkùnrin kankan ò gbọ́dọ̀ wá ṣàkẹ́wá òun náà sì gbọ́dọ̀ jáde síta wàyí ò kọ́ lọ kó ẹrú rẹ̀ kó omi ti ń gbé kọ́ mọ́ bùhá sílé ọlọ́run ti fele kọ́ lọ́gbọ́n ọ̀dọ̀ mi ní ìní ọmọ gbà lọ síbi iṣẹ́ ìwé ẹ̀ ni ó sì kọjú mọ́ ọ̀rọ̀ ọkọ ọ̀sọ́kọ wọn fẹ́ gbọ́ mọ́. Hmm. ẹ wọlé o. ah Sàdé níbo ló ti wà láti jọ yìí ẹ̀yin tí mo ti ń béèrè mo wá yín dọ́gba àwọn ilẹ̀ ti kúrò lọ́gbà kódà ẹnìkan ló ṣẹ̀ṣẹ̀ júwe bíi fún mi. ọ wá jókòó báyìí wá jókòó báyìí gbogbo ilé ń kọ́ iṣẹ́ ń kọ́. wọ́n wà o wọ́n máa ní kí wọ́n á dúpẹ́ ọjọ́ mà ní ẹ ṣeun ẹ̀kọ́ àgbálẹ̀ mi ojoojúmọ́. kò tọ́pẹ́ kò tọ́pẹ́. ó tọ́pẹ́ o ẹ̀yin ò mọ̀ pé. ọlọ́run ló ló rán wa síra wa. bẹ́ẹ̀ ni iṣẹ́ ọlọ́run ni ẹ eh, ká tó máa bọ̀rọ̀ wa lọ kí ni kí n wá fún ẹ mú báyìí. ẹ wù kí n tó mú nǹkan kankan ìrànlọ́wọ́ kan mo mà bá wá sọ́dọ̀ yín. ìrànlọ́wọ́. bẹ́ẹ̀ ni mo fẹ́ ṣèdánwò sílé ẹ̀kọ́ gíga mo sì fẹ́ kẹ́ ẹ ràn mí lọ́wọ́ láti gbọ́n wọn mi nì lórí èdè òyìnbó. ṣetán. kò jù bẹ́ẹ̀ lọ. iṣẹ́ ìdùnnú ló bẹ̀ mí iṣẹ́ ìlọsíwájú dẹ̀ ni ìrókò tí wàá wọ́ sílé agbẹ́dó kíṣẹ́ bẹ̀rẹ̀ náà nìyẹn ẹ jẹ́ ká ṣe ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀. ó dára màá tètè máa wá. kí ni kí n wá fún ẹ báyìí. ẹ fún mi lẹ́lẹ́rìn dòdò. ojoojúmọ́ tilẹ̀ làwọn bàbá mi máa ń béèrè yín wọ́n á ní ṣé mò ń búrò yín àtàwọn ìyá mi náà wọ́n tilẹ̀ sọ pé àwọn ọmọ bàbá yín kó tó di pọ́n jáde láyé wọ́n lẹ́ni rere gbáà ni wọ́n. ká dúpẹ́ lọ́wọ́ èjìká tí ò jẹ́ wò bọ́ ọpẹ́lọpẹ́ bàbá rere tó bí mi lọ́mọ. pẹ̀lẹ́ o Àjàyí ṣé kò sí. èmi ni ṣé kò sí. àbí kò yẹ kí n béèrè ohun tí o wá wá. èmi. ó tó bá nìkan tó fẹ́ ṣe kì í ní tí mo fẹ́ ṣe o. ó dáa nǹkan tí mo wá béèrè ni pé mo wá ẹ wá sílé yín ọ̀nà òsì nílé ó yà mí lẹ́nu torí mo mọ̀ pé òtí lè má jáde mo tún wá wẹ lọ síbi tó ń gbé gangan wọn ló ti kẹ́rù kúrò láì sọ fún mi. <laughs> láì sọ fún ẹ wá àjànà a ní láti mú sùúrù fún ara wa díẹ̀ nígbà tó kàwé tiẹ̀ tán ló ráyè ìyàwó jẹ́kẹ́mi náà kàwé tèmi tán. nínú ló ń kọ ẹ níkọ̀ọ́kọ̀ yìí àṣàkẹ́. ìkọ̀kùkọ̀ bẹ̀dà ọ̀kọ̀ọ̀kan láyé ẹsẹ̀ ní ṣòkòtò Mm-hmm. ó dáa mo pa àwọn kan lọ fẹ́ ṣe ẹ lọ́nà tó bá dẹ̀ yá ojú ẹ̀ á wálẹ̀. wo jẹ́ ń sọ fún ẹ kò sí ẹnìkan kan tó ń ṣì mí lọ́nà èmi ni mo tún ohun tí mò ń ṣe rò lóòótọ́ nígbà kan mo fẹ́ràn rẹ̀ dáadáa rí ṣùgbọ́n ní ìsìn ìfẹ́ yẹn ti ó ti kúrò níbẹ̀ n ò sì ti fẹ́ jẹ́ kó wá mi wá mọ́ ṣé o gbọ́. àṣàkẹ́ ajanijani iná ọmọ rárá. àjàní òjò òjò wẹ́líwẹ́lí. àjàní kí ló dé èé ti rí orí fífọ́ òtútù ọ̀fìnkì gbogbo ẹ̀ ló ń ṣe mí. kí ló fà á. orí mi tiẹ̀ ti dàrú báyìí. orí ti dàrú bíi ti báwo. àṣàkẹ́ ni àṣàkẹ́ ni o. kí ló mú àṣàkẹ́ ṣe ti gbọ́n pa Tìlọ́lá. ẹ bí wọn náà ló sọ fún wa ẹ a lè bọ́mọ wí nígbà tí àṣàkẹ́ ti di abara méjì nǹkan. ẹ àṣàkẹ́ ọ̀hún gan báyìí ti bọ́ ọ. ó ti o irọ́. bàbá àṣàkẹ́ fòró ẹ̀mí ẹ̀ nígbà tó gbọ́ pàṣàkẹ́ ti finú ṣoyún ó lè jáde lóru nǹkan bàjẹ́ lára àṣàkẹ́. ẹ ah èmi gan ni mo gbé lọ sí ilé ìwòsàn lẹ́yìn èyí bàbá yìí lòun ò fẹ́ rí mi nílé wọn mọ́ mo tún wá ṣàkẹ́ lọ ibi iṣẹ́ àṣàkẹ́ gan lòun ò fẹ́ rí mi mọ́. irọ́ ni àti àṣàkẹ́ ò jẹ́ sọ bẹ́ẹ̀. kàyéfì ni o pé àwọn èèyàn lè èèyàn lè yí padà bírí bẹ́ẹ̀ yẹn ah ó yà mí lẹ́nu. ah bàbá rẹ̀ ni o wọ́n dẹ́rù bá ni. Ah, àṣé àṣàkẹ́ lè ṣe báyìí ẹ̀rù obìnrin mà bà mí o. ìyẹn ni pé ìfẹ́ àṣàkẹ́ ò jinlẹ̀ tó bẹ́ẹ̀. bẹ́ẹ̀ kọ́ wọ́n dẹ́rù bá ní pàtàkì mà lọ̀rọ̀ òbí lórí ọmọ wo ọmọ mi á lóun fẹ́ fọ́kọ àwọn òbí á ní rárá àyè òsí ọmọ mi á lóun ò tí ì ṣetán òbí á ní dandan àfi kó lọ fẹ́yàwó. Eh, àdìtú lọ̀rọ̀ òbí àtọmọ o tán bá bímọ tán wọ́n á máa kọ nírìn wọ́n á ra akọ́mọ nírìn fún un wọ́n á máa fà ń tẹ̀tẹ̀ kiri tó bá mọ̀ ọ́ rìn tán kọ́ ògúndé. o ò gbọ́dọ̀ kọjá ọbẹ̀ yẹn o o ò gbọ́dọ̀ lọ ọbẹ̀ o. bó ṣe rí kan ọ̀rọ̀ ló sọ o ìyá tèmi ń lé mi léré bàbá àṣàkẹ́ ń fà sẹ́yìn ogun là ń já o. irú kí wàá lélẹ̀ yìí. n ò mọ ohun tí mo lè ṣe o ǹjẹ́ ó yá yẹ kí n sọmọ gidi méjì nù báyìí bí lọ́lá ṣe bẹ́ẹ̀ ó lọ àṣàkẹ́ náà ó tún lọ báyìí ẹ gbà mí. wo ìjà ọlá ó yẹ ká bá ọmọ yìí sọ̀rọ̀ ni ká bá a sọ òdodo ọ̀rọ̀ ó yẹ kórè rẹ̀ lè wálé mo gbà tó bá rí èmi àtiwọ́ ó gbọ́dọ̀ sọ gbogbo ohun tó bá wà ń bẹ fún wa. ilé wọn ní kẹ́ lọ iléèwé ti gba sinmi báyìí mo sì níwèé tí mo fẹ́ kọ fún un kẹ́ bá mi fún un. wọlé o. Ah. ẹ kúrò lẹ́ o. káàbọ̀. Ah, iṣẹ́ tí mo fẹ́ fún ẹ ṣe. Ah. wàá bẹ̀rẹ̀ láti ibi yìí wàá ṣe dé wàá ṣe dé bì tó bá tètè ṣe tán màá yẹ̀ ẹ́ wò kó tó lọ. kò burú ẹ jẹ́ kí n ẹ káàbọ̀ Àjàní ẹ káàbọ̀ faralẹ̀ ẹ káàbọ̀. iṣẹ́ ń kọ́. adúpẹ́ o. ẹlẹ́wọ̀ arábìnrin. o ẹ káàbọ̀ sà. yọ yọ. àmì sà. àwọn ìyá mi kọ́. wọ́n ń bẹ wọ́n ní máa kí wọ́n ti rán mi sí ọ. tọ́ náà sì mọ̀rú iṣẹ́ tí wọ́n lè ràn. mo mọ̀ ọ́ mo gbọ́ ẹ wà lọ́wọ́ lọ́wọ́. bẹ́ẹ̀ ni àwa náà ò ní dákẹ́ àdúrà. gbọ́ náà ṣé ò sí nǹkan ọmọ dàbí ẹni po òrù díẹ̀. ẹ kò sí nǹkan kan gbogbo à ń lọ à ń bọ̀ iná ni. ẹ dákun mo fẹ́ ṣètura. ẹ tó bá ti jáde wo apá ọ̀tún báyìí. wa ṣé èsì ọ̀kan nú àwọn ọmọ méjì wọn. rárá o eléyìí kan wàá kọ̀wé ní tiẹ̀ ni. Eh, ọ̀rọ̀ àwọn ọmọ tẹ̀ máa sọ yẹn máa ti di wàhálà o. ìbò. èyí lọlá ìyẹn ti lọ ń tiẹ̀ nígbà tá àṣàkẹ́ ti lóyún bàbá àṣàkẹ́ ó ń fòró ẹ̀mí ẹ̀ oyún bàjẹ́ wọ́n tún ní ìhùn délé àwọn ọmọ. ọ máa fi ọ̀rọ̀ ẹ lọ yan ẹ tọrọ bá rí báyìí oníbà àti ìṣe ìgbà tọrọ bá wá bàjẹ́ tán lọ ó ṣẹ̀ṣẹ̀ máa wá sọ ẹ. akúnsáré náà. ààrẹ sísá lásán má ṣe o. wá gbọ́ o ọ̀rọ̀ obìnrin kò tó pọ́nlé rárá o ọ̀pẹ́ lóbìnrin gbogbo ẹni tó bá nígbà lọ́wọ́ tó bá dé díẹ̀ nígùn àgbàdo sí lóbìnrin gbogbo ẹni tó bá léyìn níbo jẹ má jẹ́ kí ẹnìkan ó fi àsìkò rẹ̀ ṣòfò wá ọ̀kan ṣe tọ́gbọ́ wá ọ̀kan ṣe o bí ọlọ́run bá ń rọ̀jò obìnrin sí ọ̀dọ̀ ọmọkùnrin báyìí ó fẹ́ kí ó ọ̀kan ṣe ni orí láàrin ọdún kan o lè rí obìnrin mẹ́fà tó wúlò tó ṣe é fẹ́ láàrin ọdún méjì míì ó sì lè má rí kan tó ní láárí orí eléyìí tèmi bá lọ́dọ̀ rẹ lónìí má fi ojú fò bí ọlọ́run ti ṣiṣẹ́ rẹ nu. kò sí nǹkan kan láàrin wa o. gbọ́ ọmọ èèyàn rè ni ó sì lẹ́wà àmọ́ àmọ́ àwọn òbí ẹ̀ àwọn náà sì mọ̀ wá ṣọ́ọ̀ṣì gan náà láti ń lọ ṣé eléyìí ò tiẹ̀ wá dájú àwọn méjì tó ń torí wọn kú lọ tó ń para ẹ lọ ṣìwágbọ́ lónìí ọwọ́ àlárọ̀wọ́tó lọ́la kan ọwọ́ lè má tó mọ́ kọ̀dàrò. káàbọ̀ ó máa pẹ́ díẹ̀. bẹ́ẹ̀ ni ewé jẹ́ǹjẹ́ mi mú lọ́jà. ọ̀dà èmi ò máa lọ kó rú ọ̀rọ̀ mi wò mo ti gbọ́.

Akúlé yẹn. Ajani ọkọ mi ọmọ Ajíbọ́sìn ọmọ ìpè ọjà atọ́ tímátì ọmọ ẹsẹ̀ bí ìgbé ilẹ̀kẹ̀ atọ́ tímátì ọmọ ẹsẹ̀ bí ìhà idẹ. Ilé ọkọ mi ilé ọ jìnnà sí mi pọ̀ mo rán bọ̀dé sí ọ. Wọ́n jíṣẹ́. Sọ́sọ tàlátìmọ́lá. Wọ́n ò jíṣẹ́ àlá o ẹ lálàá. gbogbo yín irú kankan mo lálàá o ni mo bá rí bàbá rẹ ọkọ mi ọmọ adégorí ìtẹ́ ọmọ ìdìgbàrà lẹ̀kẹ̀ lọ bá múra òde agbádá ńlá lábàkádà yẹ́yẹ́yẹ́. Ye, ye, ye tábà ní kọ́ lọ rèé báwọn mẹ́sìn tó wọ́n gùn wálé ayé wà o lọ́ọ́ ọmọ rẹ sì mú wà ni bàbá rẹ bá bínú tó bá jòkólẹ̀ tó bá ké sí mi á ní ọmọ bọ́mọ rẹ yìí sọ̀rọ̀ Àjàní ọ̀rọ̀ ọ̀hún ni mò ń bọ̀ ọ́ sọ yìí o lóòótọ́ àlágọ̀ ṣùgbọ́n a máa lápẹẹrẹ. ó ti yé mi ọlọ́run á ṣèyí tó dáa lásìkò lásìkò. Ah, báwo ni. ìjà ọ̀la mi ò jẹ́ wá rí yín mọ́. ọdún náà mo lọ yìí. Ah, ah, wo kí ló wá ṣe kí ló dẹ̀ ṣẹlẹ̀. má bínú sórí báyé kúrò lọ́dọ̀ ẹ̀ ń jọ yẹn ibẹ̀ la lọ tààrà àbáyá ẹ̀ níta ó ní àṣàkẹ́ òsì nílé àbá fún un ní lẹ́tà pé kó bá wa fún un pàtó tún di ìrọ̀lẹ́ àná èmi nìkan mo bá tún gbéra fún mi lọ sílé mo á kó ìwé ńláńlá méjì dání bí mo ṣe débẹ̀ ìyá ẹ̀ ni mo tún bá ń ta mo bá sọ fún pé àṣàkẹ́ ló ní kí n bá òun kó àwọn ìwé yìí wá o ó ní ó rojú kókó ó ṣáà kí n wọlé àṣàkẹ́ sọ̀rọ̀ púpọ̀ o ibi tó ti rírù gbéra yẹn kò tiẹ̀ yé mi ó kàn takú ni ṣùgbọ́n mo fura pé akọ ojú ayé lásán ló ń ṣe mo ní kó dá sí ìwé ẹ̀ padà ó sì kọ́ òun ni. Hmm. Ajani mo fẹ́ tètè dá èsì ìwé rẹ padà kí n lè tètè bọ́ nínú wàhálà tiẹ̀ yìí kí a sọ tòótọ́ gbogbo ohun tí ó ṣẹlẹ̀ dùn mí gan-an ṣùgbọ́n mo rò pé ọlọ́run fi kọ́ mi lọ́gbọ́n ni nígbà tí mo bá kàwé tèmi náà tán mo lè wá ronú ọkọ báyìí mo fẹ́ fi ẹ̀mí mi sọ́kàn kan má ṣe wá mi wá mọ́ o bí àwọn nǹkan kan bá wà tí o fẹ́ gbà padà jọ̀wọ́ jẹ́ kí n gbọ́ o èmi ni àṣàkẹ́ ṣé o rò pórí ọmọ yóò tí ì burú báyìí <laughs> wò jáwábì kan fìdílé náà. ǹjẹ́ àní wà nǹkan kan mú báyìí. rárá já bọ́ sábẹ́ ìgbìmọ̀ yẹn ká sọ ta ní báwo ni olólùfẹ́ ṣe ń yí bírí báyìí. mi ò rírú ẹ̀ rí o ó tilẹ̀ jẹ́ kí gbogbo nǹkan sú mi pátá. ṣùgbọ́n dákun má jẹ́ kó dá ìsànsẹ́ lára o. èmi mọ̀ pé àṣàkẹ́ ṣì ń padà bọ̀. ó lè má bàjá ni mọ́ o èmi náà tilẹ̀ wá fẹ́ sinmi díẹ̀ báyìí ó tó gẹ́ orí pé tèmi yìí fẹ́ lè díẹ̀ kí obìnrin dáadáa méjì sọnù lọ́wọ́ ènìyàn láàrin oṣù mẹ́ta ó lè díẹ̀ o orí kan fọ́ mi ní gbọ́nà. Bueno àbí ká fìyà jẹ ọmọ ìdí ẹ̀ ni kó fi mọ̀ pé èèyàn kì í máa ń hùwà bẹ́yẹn ọ̀dẹ̀ ló pè wá ni ó yẹ ká fìyà jẹ. láéláé ìyá kẹ báwo ni èmi ṣe lè ṣètò ìyá kankan fáṣàkẹ́ kò ṣeé ṣe o. tó kí ló wá fẹ́ ṣe. mo ṣàfẹ́ máa wọ̀ ṣáá fún bíi ọdún méjì mi ò ní wojú obìnrin kankan. ayé ò wá ṣeé ṣe bẹ́ẹ̀ yẹn o ọdún kan là á lówó ọdún kan là á bímọ tó bá ṣe nínú ọdún yìí lọ́lọ́run sọ pé o máa níyàwó nínú káṣàkẹ́ padà wá tàbí kó o rọ́mọ míì bí àǹfààní dáadáa kan bá wá yọjú má sọnù o torí wípé ayé kì í fọn fèrè tó fi ń kọjá lára ẹni. a jẹ́ pé kì í ṣe bí ewé ojú omi kí n gba ibikíbi tómi bá gbé mi lọ. ibi ire lomi ayé á sì gbé wa lọ. wo ọ̀gá kì í kìlọ̀ fúnni tí fi ń máṣọ lára ẹni ohun èèyàn sì lóhun ọlọ́run. ẹ ṣe ẹ ṣe gan-an ó dàbọ̀. sàkẹ́. Ah, èwo ló wá ṣe ń bí. mo wá wá àwọn ọ̀tún ra mi nìyí. kó mà tó jọ mẹ́ta àṣàkẹ́ ẹ̀ máa bọ̀ jẹ́ ká wá nǹkan mú bí ká ráyè sọ̀rọ̀. nǹkan tó máa ń bá mi sọ yìí ó máa ti yé mi àṣàkẹ́. lóòótọ́ mo mọ̀ pé ń láti dùn ọ́ díẹ̀ ṣùgbọ́n òótọ́ ọbẹ̀ ṣáà ni mo gbọ́dọ̀ sọ. pé kí ni. n ò lè kórin méjì bọ́ náà Àjàní agbára mi ò gbé àfi tó bá lè dúró kí n jáde yunifásitì ló ìdánilójú olówà pé lẹ́yìn ọdún mẹ́ta èmi náà ló sì máa fẹ́ ẹyin tá a ṣáà ti mọ̀ tẹ́lẹ̀ ó yàtọ̀ sí ẹni tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó fi ọ́ sọ́kàn. fífi sọ́kàn. ó dáa tí wàá pé lóòótọ́ ló fẹ́ràn mi tó kàn jẹ́ pé ẹ̀rù kàn ń bá ẹ lásán ni nǹkan mi ìwà tàtún lè ṣe. Mm. wọ́n jẹ́ ká ṣe ìgbéyàwó bòńkẹ́lẹ́ tẹ́nikẹ́ni ò ní mọ̀ tó kàn yẹ pé èmi àti ẹnìkan ṣe la máa mọ̀ pé a ti di tọkọtaya. èmi rẹ kọ́ tó bá lè dúró kí n jáde yunifásitì déédéé tó bá sì lè dúró. ìdúró ò wo èmi ti jáde nílé tipẹ́ o mo ti fẹ́ máa lọ ẹ káàbọ̀ ṣe. inú mi dùn pé ìlọsíwájú ti bá iṣẹ́ ẹ̀ ṣùgbọ́n kinní kan ló kù òun láti yẹra fún àwọn ọ̀rọ̀ kàbìtì kàbìtì báyìí. àṣìlò ló máa ń gbẹ̀yìn ẹ̀ àwọn ọ̀rọ̀ kéékèèké gbólóhùn tààrà ni kò fi kọ́ra. mo ti gbọ́. ètò kò di ọ̀túnla. ẹ ṣe. kí màá tilẹ̀ fẹ́ pè yín sí ibi àti kékeré kan tá a fẹ́ ṣe lọ́sẹ̀ tó ń bọ̀ yìí ìwé ìpè nìyí mà dá o ìwọ ló fẹ́ pé ọmọ ọdún mọ́kànlélógún. bẹ́ẹ̀ni. kò burú. máa wá lágbára Ọlọ́run. ẹ dákun ẹ bá mi fi sọ́kàn ó dàbọ̀ náà. ó dàbọ̀. On this <laughs> Happy birthday to you. Many happy returns. Happy birthday to you. Ṣé ọdún? Ó dáná, ó dùn. Happy birthday to you. Many happy

àwa ò fẹ́ kó o gbàgbé pé àṣà tiwa kèé dúnú sí àdáṣe o ìyẹ́jú tiwa gẹ́gẹ́ bí òbí ni láti fún ẹ ní ìmọ̀ràn tó dáa torí ìrírí táwa ti rí ni ọlọ́wọ́ máa tọ́ sọ́nà o. èmi o ejio ẹ̀ta. a dúpẹ́ lọ́wọ́ ọ̀gbẹ́ni Àjàní tí a pè tó sì jẹ wa ọlọ́run yóò jẹ́ ká mọra jù báyìí lọ. àmín. èmi náà gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ yín fún yíyẹ tí ẹ yẹ mi sí láti pè mí sí ibi ayẹyẹ ìdùnnú yìí mi ò nígbàgbé ọjọ́ òní nǹkan rẹ ni a ó máa rí ọ. àmín. ẹ ṣé a Mm. Mm. ó sọ mi pé irú àṣìbá yìí ni èmi rò pé èrò máa pọ̀ ni. ẹ má bínú o àwọn bàbá mi náà ní pé kí n pọ̀rọ̀ èmi ọkùnrin kan. wọ́n fẹ́ kó o pe ọ̀rẹ́ ẹ̀kùnrin tó súnmọ́ ẹ bíi ó ṣàmúrò ẹ̀ bíi kòríkòsùn. kòríkòsùn mo tún wá ní. ó dáa Ah, mo dúpẹ́ fún irú àpọ́nlé tó fún mi yìí nǹkan rí la máa bára wa ṣe o. àmín. ṣé ò sí nǹkan. kò sí náà kò sí. bó ṣe ń ṣojú yìí yìí kò yé mi. kò sí nǹkan kan kò sí nǹkan náà. ó dà á tún máa ríra. màmá sọ̀rọ̀ náà fún yín tí ń bá wá lọ́la. ó dà ó dà bọ̀ ìyá mi ní kí n wá kí n wá wo àwọn. àbí kí náà tún fẹ́ kí n ṣe báyìí. sá. tó bá ṣe oúnjẹ tán tiẹ̀ kó o jẹun mo fẹ́ jáde ẹni tó bá wá mi wá kó dúró tó bá fẹ́ tó bá yẹ pé lára àwọn ọ̀rẹ́ mi ni sọ pé kí wọ́n bá mi lórí pápá. Èdùmàrè sọ̀rọ̀ mi dayọ̀ mo dúpẹ́. Sade, báwo ló ṣe débí. ṣẹ̀bílẹ̀ ọmọ ọ̀dọ̀ rẹ ló máa júwe bí fún mi. ṣẹ̀bílẹ̀ àwọn ọ̀rẹ́ mi mo ní kó sọ fún. Hmm. èmi ò kí wá ń ṣọ̀rẹ́ àmì. anáwọn ah, ah, ah, ọ̀rẹ́ mi ọkùnrin. ọgbọ́n mo tiẹ̀ fi tọmọ náà fi fún mi débí. Hmm. hmm. Sade. Hmm? ọ̀rọ̀ tó sọ pé ó fẹ́ sọ fún mi ńkọ́. ọ̀rọ̀ wo nìyẹn. níbi ayẹyẹ ọjọ́ òbí ẹ̀. Hmm, mi ò rántí mọ́ o. ọ̀dà hmm. ǹjẹ́ o mọ nǹkan táwọn tó ń rí wa papọ̀ tó ń sọ. mo mọ̀ kẹ́ àwọn kan ní bóyá à ń fẹ́ra wa ni àwọn kan tilẹ̀ ní bóyá òun gbé mi ṣeré ní tiẹ̀ nípa àánú àwọn ṣe mí. Ṣadé hmm. hmm? kò rí bẹ́ẹ̀. Ṣadé hmm. bí ẹ bá rẹ́ni tó fọwọ́ fọná ẹ má yè é bú ó ní ohun tó fẹ́ ṣe bí ó fẹ́ mu kókò bí ó fẹ́ sun kókóró ó lè fẹ́ sunlé ẹni tó gbaya lọ́wọ́ mo ti rẹ́ni tó rìnrìn rìn tó kọlu rélùwéè kò fọ́jú bẹ́ẹ̀ ni ò yarọ ìran jàgùdà ló wò dáràn ìyá àbejì òṣè rẹ ijó ọmọ ló ń jó ẹ̀bá àná mi ń pàṣán kó kúrò ní pọ̀pá adúmáadán ni mò ń wò tí mo fi kọlu gba aláṣọ n ò lè ṣe kí n má wàá dúmáadán n ò lè ṣe kí n má wò dé ìlẹ̀kẹ̀ yín mẹ́nugbọ́n ò ṣeé wò lọ́jà láì kọlùgbà aláṣọ sadírágbọ̀n ìwà kẹwà sí mo ti ń wẹwà ìwà ń wùn mí hmm, ìdùnnú ṣubú láyọ̀ ọmọ ni yóò rẹwà lọ́wọ́ àwa. Ṣadé hmm. mo fẹ́ kó fẹ́ mi wá máyé dùn wá ṣàyà mi. òrùka yìí ni mo fi bá ọ gbé ìyàwó. òrùka yìí ni mo fi bá ọ gbé ìyàwó. gbogbo ara mi ni èmi fi ń bọlá fún ọ. gbogbo ara mi ni èmi fi ń bọlá fún ọ. àti ohun ayé mi gbogbo ni n ó máa fi kẹ́ ọ. àti ohun ayé mi gbogbo ni n ó máa fi kẹ́ ọ. lé orúkọ bàbá. lé orúkọ bàbá. àti ní ti ọmọ. àti ní ti ọmọ. àti ní ti ẹ̀mí mímọ́. àti ní ti ẹ̀mí mímọ́. àmín òrùka yìí ni mo fi bá ọ gbé ìyàwó. òrùka yìí ni mo fi bá ẹ ìyàwó. ara mi ni èmi fi ń bọlá fún ọ. ara mi ni èmi fi ń bọlá fún ọ. àti ohun ayé mi gbogbo ni n ó máa fi kẹ́ ọ. pẹ̀lú ohun gbogbo ayé mi ni n ó máa fi kẹ́ ọ lé orúkọ bàbá. lé orúkọ bàbá. àti ní ti ọmọ. àti ní ti ọmọ. àti ní ti ẹ̀mí mímọ́. àti ní ti ẹ̀mí mímọ́. àmín. àmín. ìṣògbéyàwó láàárọ̀ ètò ìgbéyàwó láyé tọ́ba olúwa mi fi lélẹ̀ pẹ̀lú àṣẹ ni. nǹkan tó wá kàn nínú ètò tó wà ní ojú ìwé ọwọ́ mi òun ni gígé àkàrà àkàrà ìfẹ́ ká máa ti ń sọ pé wọ́n fẹ́ gé àkàrà ìfẹ́ wọ́n máa ń kọ́ lórí èmi ló máa gé púpọ̀ èmi ló máa gé délẹ́délẹ́ ajá ní yìí ó gé àkàrà ṣáadé náà yìí ó sì tún gé ẹ pàtẹ́wọ́ fún mi o. ṣe pọ̀ àjàní iṣẹ́ bẹ̀rẹ̀ ṣadé ẹ wá gé àkàrà yìí a fẹ́ mọ ẹni tó máa gba ife ife ẹ̀yẹ lórí ọ̀rọ̀ àkàrà gígé èmi máa mú kíkà tèmi láti ẹ̀ta á padà wá sí owó kan lórí owó kan gan-an lẹ ti máa gé o ẹ̀ta èjì. Opa! Muso, muso, muso! Muso, muso, muso! Muso, muso, muso! Ẹ máa fi kanra, ẹ máa fi kanra. Muso, muso, muso! Ẹ káalẹ́ o, ìwọ̀n yìí ni ìròyìn ní ṣókí káàkiri orílẹ̀-èdè ilẹ̀ Nàìjíríà tí ó ń dé sí etí ìgbọ́ láti ẹnu. Ajíbádé Eléètú olóòtú ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì ọ̀gbẹ́ni Haruna Wilson bá ẹlẹgbẹ́ rẹ̀ ti ilẹ̀ Nàìjíríà fọ̀rọ̀wérọ̀ lánàá lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Rhodesia tí kò tí ì fararọ kò pẹ́ púpọ̀ tí bàálù olóòtú ìjọba Gẹ̀ẹ́sì yìí gúnlẹ̀ sí ìlú Èkó ní ààbọ̀ ìrìn àjò rẹ̀ láti ilẹ̀ Rhodesia tí wọ́n fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àjọsọ náà eré ìdárayá gbogbo àwọn olólùfẹ́ bọ́ọ̀lù àgbórí ẹṣin gbá tí wọ́n ń pè ní polo ni wọ́n ń fojú sí ìpínlẹ̀ òkè ọya lára láti wo irú itú tí wọ́n ó pa nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ eré náà ní pápá ìṣeré ìlú Kaduna. ife ẹ̀yẹ irin mẹ́ta tí ó wọlé lójú ni wọ́n fẹ́ díje fún àwọn ife ẹ̀yẹ náà ni ife ẹ̀yẹ kan tí wọ́n ń pè ní Georgia ife ẹ̀yẹ Sardauna àti ife ẹ̀yẹ Dickinson ayẹyẹ ìgbéyàwó gbọ̀ngàn sọ ní ìlú Ìbàdàn lónìí ẹ̀gẹ̀dẹ̀ akutukuhu pẹ́pẹ́ yẹn sì pamọ́ níbi ìgbéyàwó alárinrin kan tí wọ́n ṣe ní ilé ìsìn ńlá ti àwọn ẹlẹ́sìn Kristi níbi yunifásitì Ìbàdàn ìgbéyàwó náà wáyé láàrin ọ̀dọ́mọkùnrin amábí ọjọ́ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Àjàní ọmọ Ajímọ́jì àti omidan ẹlẹ́yinjú ẹgbẹ́ kan tí wọ́n ń pè ní Ṣadé ọmọ gbajúmọ̀ olówó ni tí gbogbo ènìyàn mọ̀ sí Ajé Ìfújà bí ìyàwó ti rẹ́rìn músẹ́ bẹ́ẹ̀ ni ọkọ rẹ̀ náà bẹ́yìn kẹ tí àwọn méjèèjì sì ń fi ẹnu kọ ara wọn lẹ́nu lóòrèkóòrè nígbà tí ayẹyẹ náà dé góńgó àwọn ọ̀rẹ́ àjàní tí wọ́n jọ wà nínú ẹgbẹ́ kan tí wọ́n ń pè ní ẹgbẹ́ pàrísì ṣe ẹ̀yẹ fún tọkọtaya náà wọ́n wọ aṣọ ẹgbẹ́ wọn wọ́n tò ní ìtẹ̀yẹ wọ́n dúró fi orí ìdá wọn ara wọn kí àwọn tọkọtaya náà lè gba abẹ́ àwọn ìdá wọn kọjá a ṣàdúrà fún tọkọtaya pé ẹ̀yìn máa o. ìyàwó yóò bí ọ̀sán ìyàwó yóò bí òru àmì o ó dàárọ̀. yéé mo dàárọ̀. àṣàkẹ́ ó mọ̀ gbàgbé lórí ọ̀rọ̀ yìí mà ni ó jẹ́ gbàgbé lórí rẹ̀ ọlọ́run ò kọ ìwọ pẹ̀lú ẹ̀pọ̀ ni o. kí ló ṣe. ẹyin ọ̀rọ̀ ọ̀rẹ́ rẹ̀ àtijọ́ ni ìyá ọmọkùnrin tí wọ́n ń pè lájà ni ni wọ́n fi ìgbéyàwó rẹ̀ hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán. ṣé èèyàn ni wà ń palẹ́kún àbọ̀rì ìwà ọmọdé ò pé ni. orí ta ni ò pé orí mi pé kẹyà gbọ́ ẹ̀yin nìka ìka ni ẹ̀yin lè kú ẹ̀dá sọ́dọ̀ gbogbo ẹ̀ sílẹ̀ ẹ̀yin nìyẹn. àṣàkẹ́ àṣàkẹ́. Ha ha ha ha ha kẹsẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó jẹ́ kọ́jọ́ òní yọrí sí rere. Hmm. ọjọ́ òní ga hmm. ó ga o àwọn ẹgbẹ́ yín àhọ́ ọ̀tọ̀ omi yẹn ló hmm. ti wá jẹ́ kí gbogbo ẹ̀ ṣàrọ̀ ọ̀pọ̀. wo wọn dábìrà orí èmi náà wú. ẹyin tún wo gbogbo adúrò ẹ̀bùn tá a gbà. kékeré mà nìyẹn tó bá wù ẹ́ tí wọ́n ti kọ́kọ́ kó lọ sílé. Si ọ tá a bá padà délé la mọ àwọn aráyè láti máa tún gbogbo ẹ. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. ọpẹ́ ńlá ni o. Àṣàkẹ́ Àṣàkẹ́ Àṣàkẹ́ ṣọ́ọ̀ wá gbọ́ ń pè ọ́ látàárọ̀ ni. ọjà ilẹ̀ ti mọ́ pẹ́ o ìdè kọ́ wa lọ bẹ́ẹ̀mí pọ́n mọ́ínmọ́ yìí o. àṣàkẹ́ ṣé torí ọ̀rọ̀ àná lọ́wọ́ àlìkì mórí bẹ́ẹ̀dì lóòdìdé mọ́ sí ìwọ náà kúkú mọ̀rọ̀ bàbá rẹ kò lọ́rọ̀ tútù lẹ́nu ọ́ gbàgbé lórí ẹ̀ ni ọgbọ́n. àṣàkẹ́ àṣàkẹ́ àṣàkẹ́ àṣàkẹ́. àṣàfẹ́ mọ̀dáràn àṣàfẹ́ o mo gbé tèmi bàjẹ́ tèmi bàjẹ́ ará àdúgbò dà ẹ gbà mí mo gbé o ẹ máa bọ̀ àṣàfẹ́ ti bà tèmi jẹ́ àṣàfẹ́ sọ mí lò lórí burúkú. ló fi ṣe màmá igbó mi kọ́ ọmọ ẹ̀dùn ẹ̀dùn ẹ̀dùn. ẹ bá ń wo àṣàfẹ́ àṣàfẹ́ bà tèmi jẹ́ mọ̀dáràn bá a mọ̀ pé bàbá rẹ̀ ò sí ní òní fi jáde àṣàfẹ́ gbèsè o ọ̀nà fọwọ́ ẹ. mọ̀lá náà àjàtẹ́. ọ̀rọ̀ àrọ́rá ọ̀rọ̀ àrọ́rá. ajá ni. ọkọ yàwó. ọkọ yàwó. ó jọ fún ẹ. ọdún yìí náà mo ń lọ mo ní kí n wá kí n pé ẹ kú àyẹ́sí àti àjọṣepọ̀ ọjọ́. Ah, ṣùgbọ́n kò yẹ kó tí máa kiri káàkiri báyìí ìwọ tó ní sí abẹ́lé rẹpẹtẹ. ẹ <laughs> eh, mo kàn jáde ìsinmi lásán ni èèyàn kì í wá níṣẹ́ abẹ́lé kó gbàgbé iṣẹ́ tòde àti gbòkègbodò ọmọkùnrin. ẹ mà sì kú ti àṣàkẹ́ yìí o. àṣàkẹ́ kí ló má ṣàkẹ́. eléyìí ò mà tí gbọ́n kankan. ariwo mà tán lé àwọn àṣàkẹ́ láàárọ̀ yìí wọ́n ní àṣàkẹ́ gbé májèlé jẹ nígbà tí o gbọ́ pé o gbéyàwó. bí báwo. wọ́n ní wọ́n ti gbókò ẹ̀ lórí ta mẹ́fà. ó mà lè má tí kú o òótọ́ lè ń sọ àbírọ́. bá a ṣe gbọ́ náà nìyẹn. Ajani Ajani wẹ́lí wẹ́lí. Ajani Ajani Ajani Ajani. lẹ́ọ̀ àṣàkẹ́ ó lára ti ṣe. kò máa lo oògùn rẹ àwọn nọ́ọ̀sì ti wíwíwí látàárọ̀ ó láti tájà níbà wá lò fún un ó tiẹ̀ ti sú mi. <laughs> oògùn akọ lélẹ́yìí Ajani. Ah. Ajani. Pẹ̀lẹ́ Àṣàkẹ́. Pẹ̀lẹ́. Ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ fún kó lóògùn ẹ̀. ń gbọ́ o ò lóògùn ẹni. má lò ní ìsìn tó ti dé. ya gbà. bangun Who's it rooting me? ọmọ dẹ́rù bà mí ni bàbá ló dẹ́rù bà mí. má bínú. ó dùn mí gan ni bí à ń bá dúró díẹ̀ ṣùgbọ́n ìyọnu ìyá mi ló pọ̀ jù ni mi ò ṣe lè dúró pẹ̀lẹ́ má bẹ̀rẹ̀. kò burú o kò burú o. ti fẹ́ máa lọ. kò burú o. dáa o.